àwọn ẹni bí ń dọdẹ wa ṣùgbọ́n àwa la ò ní í gbà torí oríṣiríṣi nǹkan náà ń gbé káàkiri náà lákọ̀ọ́kọ́ náà àwọn oníwèé ìròyìn ẹ mọ̀ pé tí kankan bá ṣẹlẹ̀ àwọn á rí gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ láti tajà wọ́n á máa wé irọ́ mọ́ irọ́ àwọn tá a bá dẹ̀ ti gbọ́ irọ́ tán pa ẹ má jẹ́ ká máa bá wọn gbé káàkiri ìṣẹ̀lẹ̀ kan ní ẹ̀dá oníyọ̀ àti ìbò òbó ayégúnlẹ̀ kì í ṣe àwọn tó fẹ́ declare yorùbá nation kì í ṣe dúpẹ́ onítìrí rárárárárá àtọ̀ dúpẹ́ onítìrí ò lẹ́nu lẹ́kìtì ṣẹ́gbọ́n mi àwa ti lé wọn pa wọn lẹ́nu lẹ́kìtì mo lè fi gbogbo ẹnu sọ ọmọ èkìtì tó bá ń tẹ̀lé dúpẹ́ onítìrí bíyá outside èkìtì ni kì í ṣe èkìtì wa yìí wọn ò lẹ́nu lẹ́kìtì àwọn tó ṣẹlẹ̀ ní ẹ̀dá oníyọ̀ tí ìwé ìròyìn gbé jáde síta táwọn kan kà síta irọ́ ló ń di ẹ̀ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ní ẹ̀dá oníyọ̀ àti òbú ayégúnlẹ̀ wọ́n jọ pa àlàní ẹ̀dá oníyọ̀ four sí èkìtì state òbú ayégúnlẹ̀ kwara state so àwọn ẹ̀dá oníyọ̀ àwọn ní capital local government ìlẹ́jẹ̀ méje local government in èkìtì state wọ́n ta ilẹ̀ tó wà ní bọ́dà àwọn àti òbó tí wọ́n fẹ́ wá fa ilẹ̀ yẹn gọ́ọ̀mẹ̀ntì ó dàbí pé gọ́ọ̀mẹ̀ntì Èkìtì gan lónìí ló ra ilẹ̀ yẹn lọ́wọ́ wọn wọ́n fẹ́ fi dá ilé iṣẹ́ lẹ̀ àwọn tó bá wá fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n ti kó katapila gbogbo tó máa lò wọ́n ti kó wá ń bẹ̀ àwọn òbó wá àtáàkì wọn tó di ẹsẹ̀ ni wọ́n ní wọn jẹ́ kán ṣiṣẹ́ yẹn ní ànámọ́jú èní làwọn òbó wá tún yabo Kwara state yabo ẹ̀dá oníyọ̀ state ìjà ìlú méjì ni Dúpẹ́ Onítìrí ò lẹ́nu lẹ́kìtì ìjà ìlú méjì ẹ gbọ́ mi ìjà yẹn wà láàrin Kwara state àti Ekiti state Ekiti is from eh, Ẹ̀dá Oníyọ̀ is from Ekiti state Òbó Ayégúnlẹ̀ is from Kwara state wọ́n jọ ń jà ìjà ilẹ̀ láàrin ara wọn ni ẹ má ṣe ẹ má ẹ má dẹrù bá wọn bá àwọn ènìyàn ẹ jẹ́ káwọn ènìyàn ó ní freedom of movement lẹ́kìtì ń bíbà yìí wọ́n bí Dúpẹ́ Onítìrí dáa àwọn tó bá ń ṣe yorùbá nation dúpẹ́ onítìrí tán láwọn ọmọ òmìnira twenty twenty two wọ́n lè máa ṣe ní ọ̀ndà wọn tán bá gbójú síta wà lámà lọ́pàá àwọn ilé ọlọ́pàá lọ́wọ́ wọn bí wọ́n dá lẹ́kìtì èkìtì náà ń pẹ́ bíbá yìí this is indigenous káyà òyìnbó dúpẹ́ lò indigenous èkìtì people tí àwa ò gba nonsense no àwa máa expose wọn ni àwa ò gba nation títí wa pẹ̀lú violence àwa wà láti dáàbò bo ọmọ Yorùbá ni kì í ṣe láti pa ọmọ Yorùbá so ẹ jẹ́ kí n play ẹ̀kẹ́ gbọ́ fake news ni it's not their new màá dẹ̀ tún pe èèyàn kan nílùú yẹn lọ́wọ́lọ́wọ́ tẹ́ máa gbọ́. àkóso yìí tí wọ́n ṣẹyọ ní ìlú kan tòun ti agbègbè tó ń pè ní ẹ̀dá oníyọ̀ yìí wọ́n ní àsálà òun lọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní sáfù ẹ̀mí ara wọn tó fi mọ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ìyẹn ní ìjọba ìbílẹ̀ ìlẹ́jẹ̀ méje ṣe ń gbọ́ mò ń bọ̀ ẹ jẹ́ kí n wá pé èèyàn láti ìlú yẹn kẹ́ wá gbọ́ dáadáa àwọn fake fake news yẹn àwa ò gbà láàyè we are here to serve the Yoruba people kí ògo Yorùbá kó lè búyọ táwa wà fún nìyẹn. dúpẹ́ onítìrí lẹ́nu ní èkìtì ń o wọ́n á bí dáa o wọn bí yàláyà ẹ̀dá no no no mo ìpínlẹ̀ kan ó gbé o ó gbẹ́dọ̀ gbé o. so Dúpẹ́ Onítìrí ò lẹ́nu lẹ́kìtì ń bíbà yìí ìròyìn yẹn ìròyìn fẹ́ẹ̀kì ni ìròyìn ẹlẹ́jẹ̀ ni Dúpẹ́ Onítìrí ò lẹ́nu ń bíbà yìí àwa Èkìtì ẹ̀yin bàbá Akíntóyè la wà ẹ̀yin olóyè Ṣìbìsọ́dẹ̀ Ìgbòho la wà kò sí kò lẹ́nu lọ́dọ̀ wa ń bí báyìí wíwáfọ bàbá akíntóyè ẹni yóò gbé tó bá gbé màá tútù màá tútù sóyìí ṣe màá tútù ṣe kì í ṣe àwọn dúpọ̀ ọdúpọ̀ onítìrí omi omi ìnira twenty twenty two no lẹ́kìtì ń bíbẹ̀ àwa ti lé wọn jìnnà tipẹ́tipẹ́ wọn ò lẹ́nu bẹ̀ àwọn yẹn ń jà hello. hello dadi mi sà. ah báwo ni nǹkan. dáadáa ni sà. ṣé ìbùkún nìyẹn ìbùkún ni dádì mi sà. jọ ìlú bo ló ti ń sọ̀rọ̀ yìí. ìlú ẹ̀dá oníyọ̀ èkìtì ni sà. ẹ̀dá oníyọ̀ èkìtì. bẹ́ẹ̀ ni sà. ọ̀ndà lókun kọ́ ìdúró lẹ́wà. ìlẹ́jẹ̀ méje local government tẹ̀dá jẹ́ secretary ìbẹ̀ sà. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ní ẹ̀dá oníyọ̀. àwọn àwọn jàǹdùkú kan ló wá so wọn wá gba secretariat jẹ tán ní àwọn èèyàn lóògùn yamayama wọn bẹ̀rẹ̀ sí gbẹ̀yàn lórí oko. àwọn àwọn wo ni àwọn ọmọ òbó òbó ayégúnlẹ̀ náà pẹ̀lú àwọn. ọmọ òbó ayégúnlẹ̀ ní ní state wo. Kwara state. kí ló ṣe kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti àwọn. ẹ ṣe sà báńdìrì wa ilẹ̀ tó jẹ́ ilẹ̀ Èkìtì òun ní ìjọba fẹ́ lò wọ́n afẹ́bí bẹ̀yẹn ṣe àgíríkì kọ́lẹ̀ lọ́bẹ̀ kan lọ fábẹ̀ yẹn kan fi ṣiṣẹ́ náà bá ní rárá o àwọn àwọn tó gbà wọ́n tán ẹ̀ dákítọ̀ tó ń gbọ́dọ̀ fi ṣiṣẹ́ wọ́n lé wọn sígbó níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn ní wàá bá wa ní ìlú wa àbá wọn sọ̀rọ̀ àṣìkankan fún wọn ilẹ̀ wa la fẹ́ gbà lọ́wọ́ wọn o ilẹ̀ tíjọba fún ilẹ̀ wa gangan ilẹ̀ Èkìtì state tó jẹ́ ilẹ̀ tí bàbá ti wá òun níjọba fẹ́ lò fún fún iṣẹ́ àgbẹ̀ sẹ́dẹ̀ ní rárá oore la ṣe wọ́n o. kí ni ìjọba Èkìtì wa ṣe sí títí di wákàtí ọ̀wọ̀ yìí. àìtí ìrìn kankan wọn ti kankan sí ju pé àwọn ọlọ́pàá tó ń wá àwọn yẹn gan wọn jẹ́ káríṣẹ́ ṣe gan àwọn ọlọ́pàá tó wà lọ́dọ̀ àwọn gan ni ò jẹ́ kárí nǹkan ṣe. lọ́nà wo Ah, tí a bá fẹ́ lọ bá wọn á ní pé ká máa lọ pé ká gba peace ká gba àlàáfíà láàyè nígbà tí wọ́n bọ́ wá àlàáfíà náà sọ tí wọ́n wá ba oko wa jẹ́ ẹ̀ẹ́kejì báyìí the same thing láti tẹ̀ báyìí àti gómìnà àti anybody láti ọ̀dọ̀ wọn. ohun tí a gbọ́ ni wípé wọ́n ní àwọn tó fẹ́ kéde orílẹ̀-èdè Yorùbá ló wáá da ọ̀dọ̀ yín rú ṣé bẹ́ẹ̀ ni. rárá bẹ́ẹ̀ kọ́ o kì í ṣe àwọn o àwọn ọmọ òbó láti Kwara state ni o àwọn ọmọ òbó ayégúnlẹ̀ ni kì í ṣe Yorùbá nation kankan o yorùbá nation kọ́ ó ni mò ń sọ iye ọkọ́ tún pẹ̀lú omi kan bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ yorùbá nation kọ́ o àwọn ọmọ òbó lórí ilẹ̀ lórí ilẹ̀ ni ilẹ̀ tí mo dẹ̀ ń sọ yìí wọ́n gbé kaṣú síbẹ̀ tó pọ̀ so àwa dẹ̀ lá ní ilẹ̀ yẹn. àwọn wo ló gbé kaṣú bẹ́ẹ̀. àwọn òbó yẹn ló gbé kaṣú sórí ilẹ̀ yẹn àwọn òbó òbó ní Kwara state. okay. ó jẹ́ báńdì láàrin Èkìtì àti Kwara. okay. okay. Eh, ìlú bolo ti ń sọ̀rọ̀ ń sìn. ìlú ẹ̀dá oníyọ̀ ni mo ti ń sọ̀rọ̀ ṣàìdá oníyọ̀ èkìtì ní agbèlédé méje local government. o ṣe gan God bless you. ẹ ṣé sà. ok take care. ẹ ṣé sà. ẹ̀yin èèyàn mi ò lẹ ti gbọ́ yẹn láti direct ní ìlú tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ kẹ́ ẹ lè mọ̀ wípé tá a bá sọ fún yín pé Dúpẹ́ Onítìrí kò ní nǹkan kan ṣe pẹ̀lú Èkìtì ọmọ Èkìtì kan lè máa tẹ̀lé lẹ́yìn o torí ìlú yìí bí Èkìtì ṣe pọ̀ kó má ní ọmọ àlè àwa gbà pé àwọn ọmọ àlè kan wà ṣùgbọ́n lè lọ́ máa wùwọ́ ọmọ àlè yẹn níta kì í ṣe lẹ́kìtì bí báyìí àwa èkìtì àwa yìí dalẹ̀ mo ti ń sọ ti pé èkìtì tẹ́ bá rí ti bá ń dalẹ̀ ọmọ àlè èkìtì ni ẹ̀jẹ̀ títa sí lọ́pọlọ èkìtì yìí dúró síbi tí ẹ̀jẹ̀ ọmọ yorùbá ti ń ṣàn ọmọ èkìtì tó bá dúró níbi tí ẹ̀jẹ̀ yorùbá ti ń ṣàn ẹ lọ sọ́sibítù ó ti kó virus so Dúpẹ́ Onítìrí ò lẹ́nu lẹ́kìtì ń bí báyìí Èkìtì state is for Sunday Igboho Òòṣà pure Yorùbá nation làwọn fẹ́ and we have a kábíyèsí tá ń sọ fún wa wípé tá a bá fẹ́ kẹ́tẹ̀lé wọn lẹ́yìn they don't want violence tá a dẹ̀ ń gbọ́dọ̀ sáwọn bàbá wa lẹ́nu táwọn bàbá wa dẹ̀ ń pà pẹ̀lú wa tá dẹ̀ ń tọ́ wa sọ́nà pé báyìí ni ká ṣe ṣe báyìí ni ká ṣe rìn pé ìran Yorùbá ti fi ọmọ ológo rúbọ fún nàìjíríà lóòótọ́ àjèrè nàìjíríà ṣùgbọ́n ẹ má tún jẹ́ ká para wa dúpẹ́ onítìrí wa kọ́ ọmọ yorùbá ni dúpẹ́ onítìrí wa kó bọ́ ọmọ yorùbá ni èkìtì state is not for dúpẹ́ onítìrí èkìtì state is not for Omi òmìnira twenty twenty two leading by dúpẹ́ onítìrí ìjìnlẹ̀ marcus àjàkálẹ̀ àrùn no no àwa ò sí fún fowlet àṣerálì lẹ́kìtì a ò ní ẹnikẹ́ni ní kankan àwa àtàwọn ọlọ́pàá jọ ń rìn káàkiri àwọn àtàwọn míì jọ ń rìn káàkiri so Ekiti we stand for the unity of Yoruba land we are here to protect the Yoruba life so àwọn oníwèé ìròyìn tó sọ pé àwọn àwọn àwọn tó fẹ́ fipá gbàjọba ní secretariat Ìbàdàn wọ́n tún kóra wọn jọ pọ̀ lẹ́kìtì irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ I repeat it tá a bá rí ọmọ Èkìtì kan tó lóun bá dúpẹ́ onítìrí ṣiṣẹ́ ó lè máa ṣe lọ́ndà but kò lè ṣe ní gbangba káwa ọmọ àwa máa handle pipe ọlọ́pàá ni hello ẹ ẹ ta lẹ́nu yẹn ok ok ok ẹ máa pín padà mo wà lórí program máa pín padà. so awa àwa èkìtì àwa ìdálẹ̀ àdẹ̀sí àwa ò duro nídìí ọkàn ba ibadan je tori millions of omo ekiti lo ń bẹ ń t'a tá kekere dẹ̀fẹ̀ kékeré oko délé a dẹ̀fẹ̀ kẹtàjò ibadan is second home for ekiti people ekiti alenu ń anile anílé alebi bàdàn so eni bá fẹ́ ba ìbàdàn jẹ́ ọ̀tá wa ni àwa náà mọ agbójú ojú ogun tirú ẹni eni. ni. So that is why we see Dupe Onitiri as number one enemy for the Yoruba race. Yorùbá a ti pẹ́ ó ti pẹ́ ti pẹ́ ta ti pariwo fún yín pé Dupe Onitiri ò ṣe Yorùbá nation pé ọ̀tá wa ni gbogbo abiyamọ ẹ pé àwọn ọmọ yín pé tá bá ti ń gbọ́ òmìnira twenty twenty two pé kàn fèrè sí ikú ni tẹ́ bá ti ń gbọ́ tí wọ́n bá ti ń gbóhùn dúpẹ́ onítìrí ìjìnlẹ̀ marcus àjàkálẹ̀ àrùn ẹ sọ fáwọn ọmọ yín kan fèrè sí alẹ́ wọn ní kì í ṣòmìnira o kì í ṣòmìnira omi ìnira ni ìnira náà gbédé ó ti pẹ́ ta ti ń pariwo pé tẹ́ bá ti gbọ́ kùkùté dúpẹ́ onítìrí gẹ́fẹ́ǹdì olóṣó abíọ́lá ẹ fèrè sí ìnira lókódé ìnira náà lẹ ti ń rí ẹ̀ẹ́mẹ́yọ́ ọmọ yorùbá tó ti pa látọjọ́ friday ṣé a lè blame àwọn ọlọ́pàá tó pa wọ́n ni no they are for security they are wọ́n ṣiṣẹ́ wọn ni nígbà tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ domi àlàáfíà rú wọ́n àwọn yẹn ń ṣiṣẹ́ wọn ni wọ́n ń ṣiṣẹ́ wọn ni àwọn ọmọ wa ní ká ẹ jẹ́ ká fà létí ká sí wọn nígbẹ̀rẹ́ ìpàkọ́ wípé tídúpẹ́ onítìrí bá ń pè ẹ má ṣe dáhùn tí ìjìnlẹ̀ bá ń pè ẹ má ṣe dáhùn tí àjàkáyé bá ń pè ẹ má ṣe dáhùn torí ìpè títí wọn kì í ṣe ìpè àlàáfíà torí pé tiwọn kì í ṣe ìpè ìṣelógo torí ìpè titi wọn kì í ṣe ìpè ìgbéga ìpè sí ikú ìpè sí ẹ̀wọ̀n ìpè sí àjàkálẹ̀ àrùn ní ìpè titi wọn they are not for freedom o wọn sì fún freedom o ìgbèkùn ni wọn dúpẹ́ onítìrí ìgbèkùn ni àwọn irọ́ tó ti pa fún yín ọlọ́pàá ò lè fọwọ́ kàn yín ọlọ́pàá ò lè ṣe gbá mò ń wò nínú prógámù brọ́dà wa Oríyọmí Hamzat nísìnyí ilé ibi tí Dúpẹ́ Onítìrí ti lọ declare wọ́n ti wó ilé yẹn kí ló dé tí Dúpẹ́ Onítìrí ò dúró àwọn ọmọ odò àwọn wọn ná àwọn wá láti Òkìtìpupa àwọn fúnra wọn tó sọ pé Adelé lọ sápamọ́ olórí Adelé lọ sápamọ́ kò jáde síta àwọn ìyá wọn náà wọn ò jáde síta kí ló dé tí Adelé ò jáde síta Ìbàdàn tí Dúpẹ́ Onítìrí ilé tí Dúpẹ́ Onítìrí ti ṣe declaration wọ́n ti wó bí ẹ̀ tí rí ẹ lọ sórí ẹ lọ sórí péjì Oríyọmí Hamzat ẹ rí bẹ́ẹ̀ wọ́n ti wó ilé yẹn palẹ̀ nílé tí Dúpẹ́ Onítìrí ti declare wọ́n ti wó ó dẹ̀ ń sọ fún yín pé nothing will happen ṣé àbí á camera United Nations tí ì rí wọn àbí ṣèbí wọ́n ní tí tí Nigeria government bá fọwọ́ kàn wọ́n wọ́n wá gbé president Nigeria ni kí ló dé tí wọ́n ti wá gbé Bọ́lá Ahmed Tinubu kí ló dé tí wọ́n ti wá gbé Ṣèyí Mákindé irọ́ ni Dúpẹ́ Onítìrí ń pa fún yín Eh, ṣe rí one million dollar tó ti gbà òun ni ó mọ̀ pé òun ò fẹ́ kó padà wíyá àti sọ fún yín not be today pé Dúpẹ́ Onítìrí want to become a billionaire at all costs and he see opportunity he want to use the Yorùbá nation as the avenue to enrich himself. adé pariwo fún yín pé ìnira ni Dúpẹ́ Onítìrí gbé dání kì í ṣe kì í ṣe omi omi ìnira ìnira gidi kì í ṣe òmìnira ló gbé dání ìnira omi ìnira ló gbé dání omi ìnira ìnira tára máa nìyàn tólúwa bá jẹun yóò ga wà nínú ìnira apariwo ẹ padà lẹ́yìn dúpẹ́ onítìrí ẹlóun ló ní kọ́kọ́rọ́ lọ́wọ́ apariwo ẹ padà lẹ́yìn dúpẹ́ onítìrí ẹ ló ní tẹ́bílẹ̀tì lọ́wọ́ tẹ́bílẹ̀tì ló ṣekú pa yín lọ́wọ́lọ́wọ́ ń sìn ṣé ó pọ́sibù ẹ má jà tara wa jẹ yóò bá ṣé ó pọ́sibù ká gba orílẹ̀ wa kó má sí èsì ń gún ọba kankan tó má wà lẹ́yìn wọn ọba ló ní ìlú ní ilẹ̀ yorùbá nínú àṣà àti ìṣe yorùbá ọba ló ní ìlú ṣó pọ́sibù ká má rí olówó kan ká má rí ọ̀tọ̀kùlú kan ká má rí gbajúmọ̀ kan as big as Ibadan, big ìbàdàn wọ iṣẹ́ force ní second largest city in africa ká má lè ka five hundred ènìyàn tó máa tẹ̀lé wọn lẹ́yìn it show that they are nothing kò sófin tó kò sófin kan tó báàkì wọn mo sọ nínú programme mi kan wálé àlè ní rárá wèrè ni wẹ́lẹ̀ ilé ọlọ́pọlọ lórí ẹ má gbọ́rọ̀ wọn gbọ́ òfin united nations tó báàkì wọn wá wọn kàn wá mú jáde síta òfin commonwealth tó báàkì wọn kàn wá mú síta òfin african union tó báàkì wọn kàn wá mú jáde síta òfin ecowas tó báàkì wọn kàn wá mú jáde síta òfin nàìjíríà tó báàkì wọn kàn wá mú jáde síta pé ká fi ipá gbàjọba ẹ̀yin náà wò ó ìfipá gbàjọba leléyìí this is not a freedom fighter ìfipá gbàjọba ìjọba náà wọ́n fẹ́ gbà àwa tá a dẹ̀ fẹ́ gba ìran yorùbá kúrò nínú ìgbèkùn àwọn tó ń kó wa lẹ́rú ó lọ́nà tá à ń tọ̀ ó lọ́nà tá à ń tọ̀ yorùbá ní pé tá a bá tọ̀ tá a bá ta yóò dẹran onídìí ẹ rí i pé ti dúpẹ́ onítìrí ti dẹran onídìí ó ti ń ṣèdín lọ́wọ́lọ́wọ́ dúpẹ́ onítìrí ti sá lọ o dúpẹ́ onítìrí ti fẹ́rẹ́gẹ abẹ́ ẹ̀ gbọ́ mi bí ilé ti dúpẹ́ onítìrí ti declare ní ìbàdàn wọ́n ti wó kí ló dé tí ò dúró mẹ́ẹ̀ wọ́n ti wo tuẹ̀tuẹ̀ wọ́n máa wo ni ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wo wọ́n ti wo ilé yẹ ilé ti Dúpẹ́ Onítìrí ti declare adelé wọn ẹjọ́ ẹ̀yin ọmọ Ìbàdàn yóò dára fún yín àti gbogbo ìlú tó wà ní agbègbè Ìbàdàn tó yí Ìbàdàn ká mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín mo fi ìṣẹ̀dálẹ̀ Yorùbá bẹ̀ yín mo fẹ́ ní tó ṣí kọ́kọ́rọ́ ọjọ́ òní tó dẹ̀ tó ní lọ́wọ́ láti tì mo fi bẹ̀ yín ẹ wà vigilant dúpẹ́ onítìrí ògbẹ́dọ̀ ló sì wà nìbàdàn ẹ ògbẹ́dọ̀ jẹ́ ó lọ àti adélé wọn ẹ jẹ́ kí security yẹ tight ẹ mú dúpẹ́ onítìrí yorùbá gbẹ́dọ̀ fi dúpẹ́ onítìrí jófin kí fámílì abíọ́lá kan fi wà lọ́rùn lẹ̀ kan fi ìran yorùbá lọ́rùn lẹ̀ ohun rere kan ò wù jáde ní fámílì abíọ́lá fún ìran yorùbá mo sọ lánàá àwọn kan pè pé mọ́sẹ̀ bẹ́ẹ̀ mọ́ mo ní ìyà tí a jẹ kù lọ́wọ́ abíọ́lá ní dúpẹ́ onítìrí tó fẹ́ fi jẹ yorùbá ilé tó ti dìkílíà wọ́n ti wo kí ló dé tó fi sá ṣèbó sọ wípé òfin àgbáyé báàkì wọn ṣèbí dúpẹ́ sọ wípé òní tẹ́bílẹ̀tì lọ́wọ́ ṣèbó sọ wípé òní kọ́kọ́rọ́ lọ́wọ́ ṣèbó sọ wípé bẹ́ẹ̀ ṣe ṣe kọ́rin làwọn ti rìn one hundred and thirty three country ló ti support wọn where is the one hundred and thirty three country tó sọ̀pọ́tì dúpẹ́ onítìrí now àjàkáyé ò ní kú síbi táṣẹ́ wà o ìjìnlẹ̀ rédèrèdè ni máa ń gbẹ̀yìn eréṣùpá rédèrèdè ló máa gbẹ̀yìn ẹ torí pé òun kó àwọn ọmọ yorùbá sí ìyọnu ẹ wà àwọn bọ́ọ̀sì tán mú yẹ the ọ̀dọ́ọ̀s àwọn ọ̀dọ́ yorùbá àwọn ọjọ́ọ̀la yorùbá wọ́n ti sọ ẹni tí ò lọ́kọ wọ́n ti sọ di aláìlọ́kọ náà ẹ wọ ọmọ yẹn ó fẹ́ dìde wọ́n fìbọn fọ́ ẹsẹ̀ a lè blame àwọn security ẹ jọ̀wọ́ yìí kù fídíò kan wà ń bíbá yìí ẹ̀yin tẹ́ bá mọ ìbàdàn dáadáa ẹ̀yin lẹ́ máa mọ ibi tọ́sà pamọ́ sí ń bẹ̀ ẹ wá wọn kàn hello ó dàbí ẹ eh. Okay. ok ẹ eh, Okay. Okay. ok wọ́n wà lábẹ́ ẹ̀yin tẹ́ bá mọ Ìbàdàn dáadáa Démọ́lá Omíyalé Martins ṣé Martins Matthew Ẹniọlá Olúṣọ̀gá ẹ dìde ẹ ṣojú ọmọ Yorùbá dáadáa Dúpẹ́ Onítìrí must not escape at all mò ń wá kíní yẹn ni o mò ń bọ̀ mi mò ń bọ̀ o mò ń wá ẹ máa ẹ̀yin tẹ́ mọ Ìbàdàn dáadáa ẹ máa mọ bí àdúgbò yẹ wọ́n gbẹ́dọ̀ mú wọn gbogbo àwọn adàlúrú àwọn adàlúrú àwọn tí ò fẹ́ kọ́mọ Yorùbá ó ní sinmi ìbẹ̀rẹ̀ abẹ́gi ẹ̀yin tẹ́ bá jọmọ Ìbàdàn ẹ̀yin lẹ́mọ Ìbàdàn náà wáyé o ṣe rí wọn wọ́n ètò ń lérí mọ́ Yèyé Mákindé ẹ mọ ìyá kan tó máa pè ní ìyá Kogi blessing agbájé ìyá Kogi òyìnbó àǹbàdàn kò gbọ́dọ̀ escape òre ọmọ ìyàmóye ní kò gbọ́dọ̀ escape ṣẹ́rí wọn ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ ìbàdàn dáadáa tẹ́ mọ bíbẹ̀ yìí ẹ bá wa sẹ́ndì fídíò yìí sí Oríyọmí Hamzat kó bá wọn wá wa kàn àwọn tó fẹ́ bà Ìbàdàn jẹ́ nìyẹn ògo Yorùbá ní Ìbàdàn bí Èkó ṣe jẹ́ ògo Yorùbá bẹ́ẹ̀ náà ní Ìbàdàn jẹ́ ògo Yorùbá ẹnikẹ́ni tó bá fẹ́ ba ìlú yẹn jẹ́ agbẹ́dọ̀fin wọ́n jófin ẹ̀ṣẹ̀ sí ikú ni o lẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ yìí o wọ́n fẹ́ lọ ká gómìnà mọ́ ọ́fíìsì ẹ̀ṣẹ̀ sí ikú ni they declare another government nígbà tí ìjọba tá a fi ìbò yàn tára àlù yàn tó yìí wà lórí iṣẹ́ ẹ̀gbọ́n náà à ń pariwo tẹ́ bá tẹ̀ má gbàlú ṣé bó ṣe ń gbàlú lélẹ́yìí ẹni tó mọ̀nà ló yẹ kéèyàn ó tẹ̀lé wọ́n ní ńlá akíntóye ògbọ́n pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ takíntóye ìgbà pòfẹ́sọ̀ ìtàní wọ́n ní ńlá Sunday Igboho tọ́ọ̀gì ni kò mọ̀ kankan ẹ̀gbọ́ ẹni tó sọ wípé ẹja mójútó bí fúlàní ò ṣe ní pawámọ́ àtẹni tó ní pé ẹja la ọ̀nà bí nàìjíríà mi nàìjíríà sójà nàìjíríà polisi ṣe máa máa pa àwọn ọ̀dọ́ ilẹ̀ yorùbá ta ló yẹ ká méjèèjì apanilẹ́kọ̀jayé ni dúpẹ́ onítìrí apanilẹ́kọ̀jayé ni àjàkáyé ó kọ́ ọmọ títí ẹ̀ sábẹ́ lábẹ́ríkà apanilẹ́kọ̀jayé ni ìjìnlẹ̀ marcus ogunjìmí ó kọ́ ọmọ ẹ̀ sábẹ́ ní turkey apanilẹ́kọ̀jayé ni blessing agbájé ìyákogi apanilẹ́kọ̀jayé ni wọ́n apanilẹ́kọ̀jayé ni wálé àlí tó kọ́ ọmọ ẹ̀ títí ẹ̀ sábẹ́ ní london now àwa tá a wà ń lé ó ti pẹ́ tí mo ti máa ń pariwo ẹ̀já yára wa ní brain mo ti pẹ́ tí mo ti ń pariwo ẹ jẹ́ ká yára wa ní kíni ní braid àwọn kan wà ní London àwọn kan wà l'Amẹ́ríkà àwọn kan wà ní Turkey wọ́n rán wọ́n wá rán ẹ̀yin tẹ́ wà nílé níṣẹ́ ikú torí owó torí èlò twenty thousand torí owó torí èlò wọ́n fún yín lọ́wọ́ wọ́n fún yín ní hundred thousand ṣé hundred thousand yẹn ló gbé ìyànà lára yín àníkẹ́ ẹ jẹ́ ká fi ebi sínú ká fi ṣiṣẹ́ ayọ̀ káfebi panú lénìí kábẹ̀lẹ̀ jẹ àjẹyó lọ́la ẹni rárá ẹni ẹ ti rí way target ẹni ẹ ti rí abracadabra ẹ wá wo ibi tí abracadabra tó bá yín dé ẹ wá wo èsì abracadabra tẹ́ ẹ kóra yín sí wọ́n ní aṣòro ó ṣe bí ntọ́lọ́run ò lọ́wọ́ sí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ohun gbogbo tí Dúpẹ́ Onítìrí ń ṣe tó ń pariwo ọlọ́run ni Jésù ni ẹ ti rí pé ọlọ́run ò lọ́wọ́ sí i kì í ṣe gbogbo ẹni tó ń gbàdúrà làdúrà ẹ̀ ń gbà torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń gbàdúrà ọlọ́run mọ̀ pé iṣẹ́ ibi náà fẹ́ fi ṣe ọlọ́run dẹ́tọ̀ wípé òun ò ń gbọ́ igbe ẹlẹ́ṣẹ̀ àwọn tọ́wọ́ wọn kún fún ẹ̀jẹ̀ àwọn apanilẹ́kọ̀jayé àwọn tó jẹ́ pé nǹkan máa jẹ náà mọ̀ wọ́n lè torí ní táwọn fẹ́ jẹ kán bá yí ọmọ ọlọ́mọ jẹ́ wọ́n gbàgbé ẹni tó ṣẹ̀dá wọn àwọn kan wà ọlọ́run dá wọn dáadáa ṣùgbọ́n wọ́n yí délé ayé wọ́n mú ojú kòkòrò mọ́ ìrìn àjò wọn ohun tọ́wọ́ wọn ò tó wọ́n wọ́n fi gọ̀gọ́ fà á irú èèyàn bẹ́ẹ̀ ni Dúpẹ́ Onítìrí ẹ padà lẹ́yìn wọn Dúpẹ́ Onítìrí ò wá pẹ̀lú àlàáfíà ó wá pẹ̀lú ikú ó wá pẹ̀lú àrùn ó wá pẹ̀lú ìbànújẹ́ Dúpẹ́ Onítìrí fẹ́ pa gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá lẹ́kún torí gbogbo àwọn ọmọ yín tẹ́kọ́ tí Dúpẹ́ Onítìrí rán aṣọ ogun sí lọ́rùn ẹ wá wọn ọmọ yẹn ó ní òun ò mọ̀ bọ́ yàn láyé òun ò tẹ̀ fọwọ́ kan ìbọn rí Dúpẹ́ Onítìrí gbàṣọ ogun sí lọ́rùn ọmọ ọlọ́mọ tó ń plan fún ọjọ́ ọ̀la ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọ́ọ̀ṣẹ̀ ọmọ ìyá lóun ti gba fọ́ọ̀mù air force wọ́n wá ní kò ní ìdì àti gba orílẹ̀-èdè wọn join air force eléyìí wọ́n káṣọ ogun sọmọ ọlọ́mọ lọ́rùn wọ́n Dúpẹ́ Onítìrí pa kádàrá àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá dà Dúpẹ́ Onítìrí pa kádàrá ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ó pa á dà ṣódà Dúpẹ́ Onítìrí kì í ṣe ọ̀rẹ́ ẹ̀yin ọ̀dọ́ ọ̀tá yín ni. Dúpẹ́ Onítìrí kì í ṣe ọ̀rẹ́ ẹ̀yin abiyamọ ọ̀tá yín ni Dúpẹ́ Onítìrí kì í ṣe ọ̀rẹ́ aráàlú ọ̀tá yín ni torí ọ̀nà tí ìlú máa fi túmọ̀ yín lórí ọ̀nà tẹ́ máa fi da láàrin kiri tẹni tó nílé òní rílé gbé mọ́ tẹni tó ní mọ́tò òní rí mọ́tò gùn mọ́ tẹni tó láyà òní láyà mọ́ tẹni tó lọ́kọ òní lọ́kọ mọ́ ìwà ẹ̀ wíwà ti Dúpẹ́ Onítìrí wà nìyẹn ẹ twenty four hours látọjọ́ Saturday twenty four hours títí wọn ò tí pé we are now Wednesday láwa yìí kí ni aago olúwi kí ni aago olù náà aago mẹ́wàá aago mọ́kànlá kù ìṣẹ́jú mẹ́jọ lọ́dọ̀ ti tèmi bíbá yìí ten fifty two twenty four hours dúpẹ́ onítìrí ò tí ì pé àbí bẹ́ẹ̀ kọ́ twenty four hours dúpẹ́ onítìrí ò tí ì dúpẹ́ onítìrí wá pẹ̀lú ikú ni o wọ́n lè fọwọ́ kàn yín òfin wà lórí yín wọ́n lè fọwọ́ kàn yín United Nations wà lórí yín ibi tí Dúpẹ́ Onítìrí gan ti declare ó ti gbérọ́ ìfẹ́ àfẹ́wé Dúpẹ́ Onítìrí ti fò níbi tó ti declare Ọmọlúkà ọmọ rẹ ṣé ọmọ ní kípe ní àbí ìyàwó ẹ àbí sísá ẹ níbi tó ti declare ní Ìbàdàn wọ́n ti wọlé ọ̀hún palẹ̀ Dúpẹ́ Onítìrí ti sádànù àwọn tó dẹ̀ ń sọ fún wọn lè fọwọ́ kàn yín ó ń kó wọn sẹ́nu ikú ṣùgbọ́n Dúpẹ́ Onítìrí gan fúnra ẹ ti fẹsẹ̀ fẹ́. Adélé àwọn tó wá láti òkè Òkìtìpupa ní Ondo state àwọn fúnra wọn náà sọ wípé ṣé ó yẹ kádélé tún lọ sápamọ́ ni ó yẹ kádélé jáde síta ń sìn àwọn ará Ìbàdàn wọn jáde síta nígbà tí ọmọ Ìbàdàn ògọ̀ ẹ mọ̀ pé ẹni tó gọ̀ lèyìn gbégunnu ni ọmọ Ìbàdàn ògọ̀ ni olómọgbà ọmọ Ìbàdàn kí so so sú ni wọ́n gọ ni wọ́n mọ̀ pé irọ́ ni Dúpẹ́ Onítìrí ń pa wọ́n mọ̀ pé apanilẹ́kújayé ni Dúpẹ́ Onítìrí wọ́n mọ̀ pé ọ̀tá yorùbá ni dúpẹ́ onítìrí wọ́n mọ̀ pé dúpẹ́ onítìrí fẹ́ lo ìran yorùbá láti di bilioníà ni wọ́n mọ̀ pé dúpẹ́ onítìrí ò ní ẹni oore kan lọ́wọ́ láti ṣe fún ìran yorùbá wọ́n mọ̀ pé abanilórúkọ jẹ́ bàbá akíntóye gba twenty billion Sunday Igboho gba forty billion ah, wọ́n mọ̀ wọ́n mọ̀ bá ṣe ń bani lórúkọ jẹ́ ẹ̀yin ọmọ yorùbá ó ti yẹ kó yé eyín nígbà tí dúpẹ́ onítìrí pé kí Sunday Igboho wá declare kó gbé ẹsẹ̀ kan sí kútọ́nú kó gbé ẹsẹ̀ kan sí nàìjíríà ṣé ìgbà tá a sọ pé ó fẹ́ pàṣẹ dé ìgbòho ni ṣé ẹ̀ ti wá rí báyìí ṣé ò sá ibi tó ń fara ẹ̀ ti wá declare níbi tó ń fara ẹ̀ ti wá declare àbí bẹ́ẹ̀ kọ́ òun dà lẹ́nìí ó declare ní last year lórí internet ó tún declare ní Ìbàdàn ilé tó ti declare ó ti dilẹ̀ wọ́n ti wó wọ́n ti wó ilé ọ̀hún bí ayé dúpọ̀ ní tìrídẹ̀ṣẹ̀ máa wó náà nìyẹn mo kí ẹni tó gbé ilé ẹ̀ sílẹ̀ fún dúpẹ́ onítìrí láti dìkílẹ̀ àmẹ́ mo kí wọn pé wọ́n kú oríire o tẹ báyìí kọ́lé sí bí ilé yín ọ̀sẹ̀ máa ń wó lójú yín nìyẹn o tí ilé yín báyìí kù bí ilé yín ọ̀sẹ̀ máa ń wó lójú yín nìyẹn o tí ó báyìí kù tẹ ẹ kọ́ bẹ́ẹ̀ bá kọ́lé igba bí ó máa wó lójú yín nìyẹn o ilé ti dúpẹ́ onítìrí ti declare àǹbàdàn ogun ọ̀run ti bìwó bẹ́ẹ̀ náà ni lélẹ́ tó kù tí bàbá yẹn bá kọ́ yóò mọ̀ bìwó olùṣọ́gà ẹni ọlámàtì you are welcome. bí ilé yẹn ó ṣe máa wó nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá owó tẹ́ ẹ lọ rọṣọ ogun tẹ́ ẹ kó bọn tẹ́ ẹ kó àdá lé ọwọ́ àwọn ọmọ ọlọ́mọ ẹ ní jèrè àwọn ọmọ titi yín o. ẹ ní jèrè àwọn ọmọ titi yín ẹ ní jèrè dúpẹ́ onítìrí torí pé òun pa àwọn abiyamọ lẹ́kún ìwọ náà máa sunkún lórí ọmọ èpè kọ́ o ohun tó bá gbìn ni wọ́n yóò ka ohun tí dúpẹ́ onítìrí gbìn nílẹ̀ yorùbá ó gbẹ́dọ̀ ka ó gbẹ́dọ̀ ka o ó gbẹ́dọ̀ ka ó gbẹ́dọ̀ ó gbẹ́dọ̀ ilé tá a fi tọ́mọ ni ìrìn ní òwò sẹkítẹ́rì àti dúpẹ́ onítìrí ó ti ó hey eh, sorry sorry brother mi mo ti gbàgbé lóòótọ́ ni lóòótọ́ ni lóòótọ́ ni i will call you now i will call you. ilé ilé ti dúpẹ́ onítìrí ti declare ó ti wó lulẹ̀ wọ́n ti bíwó ogun ọ̀run ti bíwó ó dẹ̀ ń lérí fáwọn ènìyàn wọ́n bí wọn dá kọ́fọ́fọ́ kàn yín wọ́n bí wọn dá tẹ́bá ti rí nàìjíríà mi tẹ́ ti rí nàìjíríà sójà ẹ má sá fún wọn ẹ dúró dè wọn ṣùgbọ́n dúpọ̀ ní ìpara ò lè dúró dúpọ̀ onítìrí ò lè ẹ̀yin tẹ́ fẹ́ wọlé yẹn ilé ilé ti dúpọ̀ onítìrí tó ti dìklíà tó ti wó ẹ lọ bá mi lọ sórí program brother Oríyọmí Hamzat ẹ rí mbẹ God bless all of you àlàwà la máa lékè torí ìkèké ni mo lékè igi a ó borí dúpọ̀ onítìrí lágbára Ọlọ́run àtúgbọ́ ìkẹ̀kẹ̀ pé ìkan nínú àwọn bàbá wa ìyá wọn kú Baba, gẹ́gẹ́ ojú ìfúnpá àwọn bàbá wa tó ń ṣiṣẹ́ dáadáa wọ́n wà lára àwọn tó ṣe rédíò yorùbá nation lára yorùbá nation yẹn rédíò yorùbá nation yẹn ó wà lára ohun tó ń fọ́ dúpẹ́ onítìrí ó wà lára àwọn tó ń fọ́ òmìnira twenty twenty two tó ń fọ́ wọn lórí ó wà lára àwọn tó ń fọ́ wọn lórí o yorùbá nation yorùbá nation rédíò tv ó wà lára nǹkan tó kó gìrìgìrì bá dúpẹ́ onítìrí lórí so. Baba, ya Baba, gẹ́gẹ́ oju, oku. ṣẹgbọ́ ṣẹgbọ́ ilẹ̀ yorùbá land. ṣẹgbọ́ tá a bá ti wọlé yorùbá land ẹ mọ̀ pé ìjọba yorùbá ti bẹ̀rẹ̀. adé sẹkítẹ́rì àti ibi tẹ́ ti declare ma wọ́n ti wo sẹkítẹ́rì àti ibi di ti declare wọ́n ti wo lánàá God bless all of you see you in the evening. ọmọlúkà oníwàwọ ayé ọkọ dúpẹ́ eh, ta ló gbé dúpẹ́ wá ó gba owó ten million lọmọlúkà gbà lọ́wọ́ mi kò fún mi ní dúpẹ́ onítìrí mọ́ mo dẹ̀ fẹ́ fi dúpẹ́ onítìrí jóògùn ni ló bá gba dúpẹ́ onítìrí lọ́wọ́ mi ten million naira ló gbà lọ́wọ́ mi ẹ dà padà ọmọlúkà ò dá padà o ìkàwọ́ ìkàwọ́ ẹ̀mẹ́wẹ̀ẹ̀wá mo fẹ́ fi ṣe oògùn àìkú ṣé ẹlẹ́nu ẹ̀ tó ń pọn nínú ẹ oògùn máyẹ̀hùn ni mo fẹ́ fi ṣe kò ní ń dá fọmọ àlè ayé dúpọ̀ nítìrí ò ní dá against kò kò sí àwọn òmìnira twenty twenty two lẹ́kìtì o àwa ti gbá wọn wọlé má wà wọn ò lè jáde síta má jáde síta wà la máa fọlọ́pàá mú wọn àápọ̀ ọlọ́pàá fún wọn níbikíbi tó bá wà ṣẹgbọ́n mi àti dá àwọn bọ́ìsì wá sí gbòòrò ẹ máa anywhere tẹ́ bá ti kó fi wọn ẹ má fún wọn lára ẹ kàn dára lọ sí police station lára àwọn tó fẹ́ ba Èkìtì jẹ́ rèé lára àwọn tó fẹ́ tó fẹ́ sọ̀rọ̀ àwọn di kànáńjẹ́gbọ́n tó fẹ́ sọ̀rọ̀ àwọn di kidnapper lára àwọn tó fẹ́ tó fẹ́ wá pa gómìnà wa lẹ́kìtì rèé na ẹ̀pọ̀ ọlọ́pàá kọlọ́pàá lọ mú wọn bẹ̀ ló bá tán ló bá tán so Ekiti state is not for Dúpẹ́ Onítìrí Ekiti state is not for Òmìnira 2022 we are for Baba Professor Banji Akitoye. we Ekiti we are for olóyè Chief Sunday Igboho òòṣà kàkàkí olódùmarè God bless Èkìtì state Èkìtì yeye o Èkìtì yeye ìjà parapọ̀ ká dọ̀kẹ́ Èkìtì yeye ṣebí wọn náà ló fún dúpọ̀ onítìrì nígbó mu.